وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا ربكم في السر والعلن واعلموا أن ربكم سبحانه وتعالى شرع لكم شرائع لتتقوه قال جل وعلا إنما تتقبل الله من المتقين معاشر الحجيج اتقوا ربكم وتذكروا بما أطلقتم من الأعمال الصالحة واعلموا أن للحج أثر في حياة المسلم بل نقول للحج آثار وثمرات ولقد ذكر العلماء عليهم رحمة الله آثار وثمرات لمن حج حجا مبرورا ولذلك صح عن رسول الله صلى الله عليه وسلم أن الحج المبرور ليس له جزاء إلا الجنة عباد الله واعلموا أن سلعة الله غالية ألا وإن سلعة الله الجنة ولقد صح أن رسول الله صلى الله عليه وسلم يقول من حج هذا البيت فلم يرفث ولم يفسق رجع كيوم ولد أمه لكن هذا أمر ليس بأمر بسيط بل فيه ما فيه من المشقة والتعب والتحمل ولذلك ذكر العلماء عليهم رحمة الله أن الله سبحانه وتعالى شرع هذا الحج ليتدبر ولنذكر يوم الآخرة وكذلك لنذكر ونتذكر أمور البرزخ ولذلك كان عثمان بن عفان رضي الله عنه وارضاه كما رواه عليه مولاه رضي الله عن الجميع قال كان عثمان بن عفان رضي الله عنه وارضاه إذا وقف على القبر يبكي فقال يا أمير المؤمنين لماذا تذكر الجنة والنار فلا تبكي وإذا ذكرت القبر تبكي قال إني والله سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول منزل منازل الآخرة على القبر فإذا نجا منه العبد فما بعده أيسر فإذا فإذا خسر منه العبد فما بعده أشد نعوذ بالله من عذاب الدنيا ومن عذاب الآخرة واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم كان يذكر ويعلن بصوته في أيام حاجه بقوله خذوا عني مناسككم كما صح ذلك وقد شرعنا ذلك مما مضى ثم تتعلق بأمور الحج واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم ذكر استنبط العلماء رحمه الله تعالى من أقوال رسول الله صلى الله عليه وسلم ومما رأى أو في كتاب الله عز وجل أن هناك علامات يعلم العبد أن الله سبحانه وتعالى تقبل منه حجه ذكروا منها أولا الإخلاص والثانية المداومة على طاعة الله كيف لا وقد يلبي الحج والمعتمر في قوله لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك قال العلماء رحمه الله تعالى فقوله لبيك اللهم لبيك أي الداعين إجابة بعد بعد إجابته طاعة بعد طاعة فلذلك من حج فعليه المداومة على طاعة الله وعلى الإخلاص وقد روت أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها أن رسول الله صلى الله عليه وسلم إذا عمل عملا كان أثبت عليه وفي رواية كان رسول الله صلى الله عليه وسلم أعماله مجيبة اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا. أقول هذا سؤال مسلم. atọrọ àdúgbò kí a gbèrè fún àdúgbò sallallahu alaihi wasallam ẹsẹ wọn bá rẹ sí wa pé wọn mọ̀sára yóò ti fọ ẹ wọn bá rẹ sí àdúgbò kí a gbèrè fún àdúgbò sallallahu alaihi wasallam àti àwọn alẹ́ rẹ àti àwọn sọ̀hádà rẹ àti gbogbo ẹni tí bá tún tọ̀ àdúgbò sallallahu alaihi wasallam sí àwọn alẹ́ rẹ kẹ́lẹ́ ní tí ọ̀kẹ́ wọ́n fẹ́ pé kò sí nǹkan tí ó sáfàní fún yàn ní dúkìá ni lówó ni ilà àtàlọ́ àbíkọ́lù ìsàlẹ̀ àti gbogbo ẹni ọ̀gá wa pàdé ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀pẹ̀ kọ̀mọ́ inú ẹ̀ tí ó pàdé ọlọ́run dáadáa ní dọ́là ọlọ́run jáde kan nínú lọ à ń sọ fúnra wa nípa àlọ́ ta'ala àti bí káwọn ní mọ́ ìgbé gbogbo gbé ìjọsìn àwọn tí wọ́n máa ṣe wọ́n máa pọ̀ àwọn tó lọ́wọ́ máa gbà lọ́wọ́ wọn wọ́n máa kéré ṣùgbọ́n kí wá ní sábà subhanahu wa kí ni tí ó fi ṣe nàìyára ní tí ó fi ṣe òpinya àti ohun tí ó fi so pé eléyìí ní gbà eléyìí lè ní gbà olùkókòbá wa yóò máa tọwọ́ bọ̀ lẹ́nu ní àwọn ọmọ ọ̀hún náà sáàpù ní ìlànà ìtàkọ́bọ̀lù náà nígbàdí mo tàkì. àwọn kọ́lọ́mọ̀ bọ́ pàṣẹ wọn nìkan sọ gbogbo ẹni ọba jùlọ pa ọlọ́mọ ọba òun ni yóò máa retí pé èyí tí mo sì wá tó sẹ́yìn ìwọ́n ló ni o àwọn ọlọ́gbà ni o hajj ló ṣe ni o ẹni iṣẹ́ tó bá jẹ́ iṣẹ́ ìbàdà làkàlọ́ yọ ni o ẹni tọ́lọ́mọ̀ bọ́ gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run jẹ́ àwọn àjọṣe ọ̀pọ̀ àjẹ́ tọ́lọ̀ àti gbẹ̀gbẹ̀. ilé omi jẹ́bi gbogbo kópa tó tàbí lọ sí pátá tọ́lọ̀ àti lọ́wọ́ tẹ̀lé àwọn àrí ìdíjà mi mọ́ ń bèrè ọ̀nà ẹ̀sà pàyà ọlọ́run ẹ̀páyà ọlọ́run ẹ̀páyà ọlọ́run lẹ́kọ̀ọ́ ọlọ́run subhanahu wa ta'ala níkọ̀rọ̀ wa apáyà ọlọ́run ọba nígbà gbà wa apáyà ọlọ́run ọba tá a bá dá ọlọ́run subhanahu wa ta'ala bẹ̀ pẹ̀lú wa tá a bá ọlọ́run subhanahu wa ta'ala kò fún wa lẹ́sẹ̀ dúkẹ́ eléyìí ọlọ́run subhanahu wa ta'ala ìlà àlọ́lá Allah subhanahu wa ta'ala asàlàyé báwo ni ẹ ti máa ń ṣe hajj láwọn kótópùtọ̀ lọ ṣáájú bí àwọn ìmọ̀ rahman kúkúbà bìnrin yóò máa wá sọ kí ni asaru asaru hajj fi hayati muslim kí ni lápá tí hajj gan ó yẹ kó ní nígbèsí ayé mùsùlùmí kí ni iṣẹ́ tí subhanahu wa ta'ala tó fẹ́ kí hajj ò sí lára wa ṣé káàkiri lọ káde hajj alájì kálọ kájé kájé àràjá sí ni Allah subhanahu wa ta'ala lọ́fẹ́ lò ní hajj ni àkóní nítorí wọn bá sùn gan nípa kó sì hajj lẹ́tọ̀ fún wa àwọn onímọ̀ fúnlọ̀ kọ́ bá ní kọ́ bá ní yọnu sí wọn wọ́n ní sẹ́yìn rí hajj àkọ́kọ́ náà ọjà pẹ̀lú wọn bá fẹ́ tà fún wa ni gẹ́lẹ́ bó ti dé ibi àlùjànnà ọlọ́run fẹ́ fi ṣẹ̀ṣà hajj ọjà ọlọ́run ọba tó fẹ́ tà ni ọwọ́ á ní ọjà yìí ọjà tó wọ́n á pọ̀ ni kò sí ọkọ rẹ̀ kò sí pọ̀nkọ rẹ̀ ọjà kan wọ́n ni inna sil'ata ọjà tó náà bá tà fún yìí ọjà ala inna sil'ata Allahi al-janna tó náà fẹ́ tà fún wa tó ju náà lọ tó subhanahu wa ta'ala òun fi wọn náà ń bá òun gbogbo ẹnikẹ́ni tó bá lè wá sínú ilé yìí tó wá ti hajj fún ọlọ́run bá ń bẹ̀. fọlàmìyàn fòtò ọ̀làmìyàn sọ̀ ọ wá pé nínú hajj rẹ̀ ìpayà Allah subhanahu wa ta'ala ọ hàn kò sí rọ́fàtù kò sí ìwà àgbèrè àti àwọn ìtìsíwájú rẹ̀ wọ̀làmìyàn sọ̀ òwò àbàjẹ́ kẹ̀kẹ́ ní sọ́jẹ́ tí ọlọ́run àtàlẹ́bí láàbọ̀dọ̀ ó ń ṣe ọlọ́run bá ní yọ́ padà wá ilé rẹ̀ gẹ́gẹ́ bí ijọ́ tí ìyá rẹ̀ bínú lẹ́yìn tí ó sí ẹ̀ṣẹ̀ kankan ní ọ̀rọ̀ rẹ̀ mọ́. àwọn mọ̀ ní ẹ̀ṣẹ̀ tí ó sì lọ́rùn ẹ̀ irú ẹ̀ṣẹ̀ wo ni rọ́ṣọlọ́wọ́ làbá àná wọ́n ní ẹ̀ṣẹ̀ wẹ̀wẹ̀wẹ̀ àìrìn kò rí mọ́mì apákasọba apákan ni hmm, ẹjẹ àtọ pé gbogbo tí a bá ti mu máa o àbújá bí mùsùlùmí ó kéré ni o ó tóbi ni o tí ènìyàn tọ́wọ́ lọ láti yẹ wípé èyí tí mò ń bá bọ̀ tẹ́lẹ̀ mo dàtọwọ́ mi lẹ òní ìran padà dìbẹ́ mẹ́rin nígbà kan tó délé padà mẹ́sẹ̀ wọn bá ti wọ̀ ọ̀pọ̀tọ̀ ọlọ́run tó ara mi. ajẹ́pá mọ̀ sọ wípé hajj ó gbé ẹ̀sẹ̀ kékèké ó gbé mi ó gbé ẹ̀sẹ̀ léláńlá léláńlá ó gbé mi fẹ́ni ọba tún bá lórí tiẹ̀ jamu nìyẹn àwọn fún àwa ni àdébílọ́nà ẹni yọ ọ́ padà wà ní sọ́mọ́tò lọ́wọ́ ìyẹn ò títọ́ a ó sọ náà wá ní alhajjul mabrur yàwá lọ́nu àbí ní hajji kan bẹ́ o ìran hajji kan yẹn hajji mabruru ni hajji tó jẹ́ pé ọjẹ́ hajji tó jẹ́ ọlọ́run ọba ní tó dùn ọ̀pọ̀ ọlọ́run ọba sọ pé mo ti tẹ́wọ́ gbẹrú hajji tí wọ́n ṣe olùsọ̀rọ̀ ní lẹ́yìn ìsàlẹ̀ àwùjọ kò sí ẹ̀sẹ̀ kẹkẹ ọlọ́run ó fi sẹ́yìn ọba

pé hajj o pé bọ́lọ̀mù bá ṣe sàlẹ́bí láti ẹ̀kọ́ ṣe alábi ṣe ń pariwo rẹ̀ fún wa pé ó lọ àǹdí mọ̀nà síkà tó ẹgbẹ́ hajj ni mo ṣe ń ṣe o bí àìní ẹni ṣe o eléyìí ni ẹni ṣe o ọmọdé ẹ má dẹ̀wò kéèyàn ò tó lè rí ṣe nàfi yẹ mọ̀fì àdìl àwòkọ́ pápá ló lẹ́wọ̀n àtùkù tá a wà yìí ó jẹ́ pé àìmọ̀kẹ́ ẹbọ àdàdálẹ̀ ó ti di tó di ẹ̀sìn mọ́ wa lá kí kéèyàn kan wá ní hajj tiẹ̀ sí ní hajj mabrura àfikọ́jà pàjáwìrì ọlọ́wọ́ wù sẹ́lẹ̀ sẹ́lẹ̀ tọ̀ àwọn mọ̀ àwọn afọ àwọn ni hajj mabrura sọ́mọ́ bàbá ní ẹ̀ńbà sẹ́yìn tó fi sábà tilẹ̀ lórí pé òun ó sọ ní ẹ̀sà lẹ́nà ǹjẹ́ a ní àwọn àbáhùn wàsàmàrán wà àlàmà ọmọlọ́hìr ǹjẹ́ aláwọ̀ nǹkan tá a fi lè máa wò wípé ó ṣe é ṣe kó jẹ́ pé hajj lágbájá ó ṣe ní ogún ọdún sẹ́yìn ó ṣe é ṣe kọ́nà kọjá pàlù jẹ náà lóde ǹjẹ́ àmì bẹ ájì tí lágbá sí ǹjẹ́ ó ṣe é ṣe fọlọ́wọ́ ọ̀gbà ájì ǹjẹ́ àmì mọ̀ látàyè lọ àwọn mọ̀ níbẹ̀ gbogbo iṣẹ́ má ti pè ní ìjọsìn pàtá ọlọ́run ọba fi àwọn alamí kan ó fi ti fún wa alamí ìta bá ti rí lára ẹni tó ń ṣe àmọ̀ ẹ̀wò pé ó ṣe é ṣe fọlọ́wọ́ ọba ti gbàṣẹ́ lágbájá tá a gbọ́ lẹ́wọ̀n la mímí níta kejì lára alágbájá àti ó ṣe é ṣe kọ́lọ́mọ̀ ọ̀tẹ̀ wọ́n gbàṣẹ́ rẹ̀ kámẹ́rà lọ jìnnà ìbátan bàbá dé Adam alayhi sọ́kù wàsálà ó fún àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ nínú àwọn méjì títà wọn gbajúmọ̀ sọ́tù báyìí ìkẹ́pà kan ṣùgbọ́n kejì wọn fara ń sọ fún wípé bí wọ́n bá fẹ́ sábúrú fún mi ní àfàbúrú sí ọ tumbe o wulẹ̀ ru ẹrù ẹsẹ̀ mi ọ wa sọ fún lọ́nkẹ́ tá a fẹ́ mú pé innama yataqabbalu Allah lal muttaqin sórí gbogbo nítorí ọ̀dẹ́wò àwọn ohun ti fi àmì sáfùmọ̀ ẹ̀mọ̀ wípé lágbájá iṣẹ́ ẹ̀yọ́ ọlọ́kọ̀ bá nínú àmọ́dọ́ iṣẹ́ ẹ̀yọ́ ọlọ́kọ̀ bá nínú ọlọ́run òsì yọ̀ lọ́sí pẹ̀lú kámẹ́rì àwọn abẹ́rẹ́ ìfà ọlọ́kọ̀ bá ní ara rẹ̀ àwọn mọ̀ wá tá a bá wo hajj dáadáa a rí wípé hajj ìtọ́fẹ́ ṣe gẹ́gẹ́ òun ni wípé ofe dá padà sípìlẹ̀ tọ́lọ̀ tó àti ráwọn ọlọ́mọba wọn pẹ̀lú àfikún mẹ́tẹ̀ ọ̀rọ̀ àbùdù náà ó tẹ̀lé tó ọ̀hún. ọlọ́ni àwọn a ti ní gbogbo ìran kọ̀ọ̀kan a ti àwọn òjíṣẹ́ sí wọn kí àwọn wá a dị. ẹ máa fi lọ́wọ́ wọ̀ṣítẹ́lì gbogbo ọ̀hún ẹ máa pa àrẹ dàgbọ̀ mọ́ ọlọ́run bá ó lẹ́bọ lóòsà lẹ́yìn kẹtẹ́ ètò lè fọ kẹtẹ̀gbé lágbájá tí n bá ti wẹ̀ ní n bá ti rí ọkùnrin mi balẹ̀ ìdáhùn àgbẹ̀ lọ́wọ́ àti mu ọlọ́run nìkan sọ ẹ̀dọ́júkọ ẹ kọ̀yìn sí gbogbo nǹkan ìkú láwọn ìrántí ẹ̀yìn Allah subhanahu wa ta'ala àwọn mọ̀ ní eléyìí gẹ́gẹ́ ní báyà tó ìkhlás eléyìí gẹ́gẹ́ ní ibi tí ìsàfọ̀mọ́ ẹsẹ̀ ẹ̀lẹ́ tọ́tọ́ parí sí wọn náà rúni rú ìlà àlèyé àbùdùnmọ́ mo kò ní sí ìrẹ̀lẹ̀ òdì ìrẹ̀kùnlẹ̀fà olùkọ́ ìmùsọ̀rà láti àyà. ọlọ́run ní iṣẹ́ tá a fẹ́ gbà tá a parí látẹ̀ a parí látẹ̀ kíṣẹ́ ọ̀pọ̀ a parí látẹ̀ ní ìtẹ́tẹ́jú wípé ẹ̀sà ìmọ̀ràn sí ọlọ́run kọ́ wájá pé mo kò ní sí ìrẹ̀lẹ̀ òdì ọlọ́run yìí nìkan fúnẹ̀fà kẹ́ ẹ fọ́ra ayé lẹ́kùn bí gbogbo ìmọ̀-ìfilẹ̀ Allah subhanahu wa ta'ala ẹjọ́ òsì pẹ̀lú ẹ̀ tá a bá wo hajj dáadáa hajj ń dá ìwà padà síbi al-ikhlas kókó àkọ́kọ́ nù ẹni tá a tọ́wọ́ àwọn ọdụ ẹ̀ tó ṣe hajj fún ọdún láti ṣe hajj wa kútu báyìí a dé kó ẹni ó ṣe hajj sọ́jà pé hajj jẹ́ tún ogun tuntun náà tọ́ba padà ń wura rẹ̀ lẹ́yìn ọdún kan ẹni oṣù kan tọ́ba ah, ní àwọn nǹkan tọ́ba wọn bá sọ yìí táwọn afọ àkójọ fún àyè ọmọ hajj mi dúró wọn pè gbàdúrà àwọn afọ alákọ̀ọ́kọ́ onílẹ̀ ó ṣeéṣe kọ́lọ́mù ọba ti tẹ́wọ́ gbàtẹ́ rẹ̀ wọ́n fi hajj rẹ̀ òun lẹni tí ìkìláàsù bá sẹ́kùnra rẹ̀ kí ni ìkìláàsù ẹnì tó jẹ́ pé ọwọ́ ẹ̀ òun yẹ kẹ́kẹ́ pé lóòótọ́ lódodo kí n tó lọ mẹ́kà fún lásìkò tí mo so lóòótọ́ lódodo kí n tó lọ mẹ́kà fún òun wẹ̀tẹ́ lóòótọ́ lódodo kó n tó ṣe nígbà òun wà ní ẹgbẹ́ OPC àmọ́ lẹ́yìn tó ń lọ hajj tó ń àbí ní wọ́n jẹ́ pé òun ni chairman muslim wing nínú ẹgbẹ́ òkùnkùn ajẹ́pẹ̀lú eléyìí a ti mọ̀ pé ọlọ́run ọ̀gbà hajj rẹ̀ kálàmù wà ìlọ́wọ́ táwọn ìmọ̀ ní kẹ́lìmẹ̀ kẹ́lẹ̀ ìkìláàsù ọgbọ́dọ̀ sẹ́kù sára ẹni tó lọ sí hajj fún ọlọ́ torí kí ni àwọn afọ́n tẹ bá wo ń sí alálàájì ìmọ̀ràn tó ń sàkó ní ṣe àárò hajj àtẹ̀lẹ́yà ìgbà ńlá àti tọ́jà bíi mọ́tò hajj kò sọ́dọ̀ àjì tó gbọ́dọ̀ yà láì màkà màkà kọ́wá má ma gbóló làbáyìkà làhùmà làbáyìkì dé parí rẹ̀ tẹ́ bá wọ gbóló làbáyìkà làhùmà làbáyìkì wọ́n ní ẹ́ẹ̀rì pé ntọ́lọ́n fẹ́ fi sọ fún wa náà ní pé alẹ́ mi lọ́lọ́run báyìí làbáyìkà làhùmà làbáyìkì làbáyìkà láàṣẹ yìí kẹlẹ́kẹ làbáyìkì mọ wá dán ọlọ́run o ìwọ tí mo sì wà dá lórí láàṣẹ yìí kẹlẹ́kẹ ìmọ̀ ìdórogún míì tó tún lè wà kó tọ́ wà wọ́ ọlọ́run bá níwájú rẹ̀ kò sí. ẹlẹ́kùtì máa sọ bá ń pẹ́ mo wá dán ọlọ́run láṣẹ ní lọrọ bẹ́ẹ̀ mo ò lórogún wọ ọlọ́run wọn mo wá dán náà ọlọ́run shahara mọ̀ áàlì mi lọ́gbẹ́ ìwọ ṣàhàrà ọba tábìlì kò sí ní lábẹ́ sánà àti gbogbo ẹ̀ gbangban ọlọ́run sì mọ̀ lọ́dọ̀ ara rẹ̀ wípé ẹlẹ́bọ̀ ni ọ̀sán gbà agbáru àkọ́kọ́ orí pa àkọ́kọ́ tí hajj ìfọlọ́sẹ̀ kú sí gbèsè ayé mùsùlùmí al-ikhlas òun náà ni wípé kẹ́ni kọjá wípé yọ ṣe àfọ̀mọ́ ẹsẹ̀ rẹ̀ kó gbogbo jẹ́ ń pè ní ẹ̀bọ. àlejò sọ̀rọ̀ wọn wà yọ̀ sẹ́lẹ̀mẹ́ àfọwọ́ kú ẹ̀sẹ̀ àwọn ẹ̀dùn àríyọ̀ rahmatullahi ta'ala wọ́n yà àlejò sọ̀rọ̀ wọn sẹ́lẹm àwọn ọlọ́run tó kọ́ wá bá nàbí ìjọ kan ọjọ́ tọ́mọ́tì bẹ̀sán malaya nàbí wọ́n rọ̀ bàbá nàbí wọ́n sọ báwọn ṣe mùsùlùmí àdébí ó gbé àdéhùn pẹ̀lú wọn ẹni ṣe báyìí má ẹni ṣe tọ̀ má ẹni ṣe tì má. wọ́n ká gbogbo àdínlẹ̀ wọ́n ti àdínlẹ̀ sọ́mọ́ wà lọ sọ́là àbí èṣe báyà fọ́ èṣe báyà fọ́ èṣe báyà fọ́ fàbáyà àti sà àbí wọn náwó sí ó ń gba pé mo ti gbàdé mùsùlùmí ẹ àbí ti báyà fọ ẹni ẹlẹ́ẹ̀kan àwa náwó fọ́rọ̀ àròsọ̀lọ́lá yìí sọ̀rọ̀ náà sọ̀rọ̀ fẹ̀yẹ́ ti ṣe à bó ti náwó sẹ́ni nàbí tí ó mú bẹ́ẹ̀ àti bí bá rí kankan ní ọwọ́ rẹ̀ tọ́dà di ìfúnpá àbí oríṣi àwọn ikọ̀ tí ìlú kọ̀ọ̀kan máa kú ọ̀ká jẹ́ àsokọ́ àníbí ni ewu tọwọ́ yìí àbẹ́lẹ̀ kí wàá tọ́ náwó yìí fàábà rọ̀sọ̀lọ́lá ìsọ̀lá àdàbí wà á kọ àtàràkà wọrọ sọ̀rọ̀ àdàbí pàṣẹ àdàbí òsì báyà fún. wọ́n yẹ ọ̀sán àdàbí mẹ́wàá ni wọ́n ta kún létà lẹ́fẹ̀rẹ́ agbọ̀wọ̀ àdàbí oríṣi ọlọ́run bá sọ́nà ọmọ àlọ́ sọ́lá ní ilé bọ́wọ́ lórí ọwọ́ ilé kí n sọ pé mo gbà ó di mùsùlùmí o torí pé gbogbo ẹnìkan tó bá torú nígbà ọ̀dà tán ọba lọ́wọ́ sí àtàlẹ́ sallallahu alaihi wasallam àníbi wá tẹ̀sí báyà wọn. àwọn ọmọ mi ó túmọ̀ sí pé gbogbo ní ìyá fẹ́ ń lọ ẹ̀sìn pàtà tí ọba ti sí bí gbogbo rẹ̀ bọ̀ tí ọba ti sí ọ dà sí ẹ̀bá pé yẹn lọ́nà yẹn lè gbà sí lánàá kọ́rẹ́ ọlọ́run èmi fún ara mi ní múnà nínú aṣọ ìhẹ́rọ́mù tó gbérù mú fọ́nà ọba àwọn bí ẹnì kejì rẹ̀ kò sì gbọ́ Yorùbá àwọn bí ẹnì kejì lẹ́rìí wípé mọ̀ báàlù ọmọ yára rẹ̀ tí akéèsí mẹ́ẹ̀kan mẹ́lẹ́sẹ̀ kí ni tó mu ọlọ́run báàlù o dákẹ́ bi ààrẹ ìwárẹ̀ ala ńlẹ̀ tí ẹ máa di tí ẹ bá ilé di ara wọn ya inú ń tó ń gbé dẹ́sẹ̀ yìí tó ń bá ilé dé fún mẹ́ kò sálá àbí àfọ̀ mọ́ ẹ̀tọ́ náà wọ́n bẹ̀rẹ̀ àjẹrẹ wọ́n sọ̀rọ̀ bẹ̀rẹ̀ àjẹrẹ kọ́dà káfà rìsíìtì wọ̀ àtẹnusẹ́ hà tó ti bẹ́ẹ̀ ọ̀fẹ́ náà pàdé ọlọ́run bàbá yìí ìdán ẹni tó ṣe hajj fún Allah subhanahu wa ta'ala kí kó owó yẹra rẹ̀ wo ṣé ìkìláàsù ṣé ìní ìgbàgbọ́ tó kún inú ọlọ́run ìmọ̀ sọ pé ẹlòmíì tún bẹ̀rẹ̀ yà Allah subhanahu wa ta'ala ṣé ìyàtọ̀ láti ẹ̀ka làwó fún ní maka ṣé kóòtù sẹ́kù sáré yẹn ní ìrìn ẹ̀bọ tọ́ba sẹ́kù sáré yẹn hajj ìṣọ̀lẹ̀ tọ́wọ́gbà mẹ́sàn-án ló alhamdulilayi rabbil alamin. أحمده سبحانه وتعالى وأمجده وأثني عليه بما هو آله ولا أوصي أبدا ثناء عليه بل هو سبحانه وتعالى كما أثنى على نفسه وكما أثنى عليه رسوله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله اتقوا الله وقولوا مع الصادقين قال جل وعلا يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا مع الصادقين وأنا عباد الله أن العلماء رحمه الله تعالى ذكر من آثار وثمرات الحج في حياة المسلم المداومة على طاعة الله فلذلك كان رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إليه أدومها وأن يقل كما صح ذلك من حديث أم المؤمنين عشر بن رضي الله تعالى عنها وارضاها فلذلك قال العلماء فقول الحاج أو المعتمر أو المعتمر لبيك اللهم لبيك أي أجيبك وأجيب دعوتك كما أمرت نبيك إبراهيم عليه الصلاة والسلام في قوله في قولك تعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل باب يأتينا من كل فج عميق الآية نسأل الله الذي لا جل هو أن يتقبل من جميع الحجيج حجهم ويجعل حجا مبرورا وسعيا مشكورا وذنبا مغفورا إنه ولي ذلك والقادر عليه أقول فرد سؤال مسلم لك كثير àtàrà àdékùn ìkí àgbẹ̀fọ́ ànábì sallallahu alaihi wasallam ẹni tó jẹ́ kó lọ́ọ́ tó ṣe ìrún tó kírun fọ́lọ́run olọ́dáàdù inú ẹ̀kọ́ bọ̀rẹ̀ fún ọ náà olọ́dáàdù inú ẹ̀kọ́ sì zàkà olọ́dáàdù nínú ẹ̀ tó ṣe hajj fún ọmọ subhanahu wa ta'ala kò sí hajj ẹ̀ kankan tàbí ìdíkẹ́ yìí ló gbọ́sẹ̀ kan tí ó wà á dájú tí a nàmi lọ sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ náà kò sí hajj kankan tí ó máa jẹ́ hajj tọ́lọ́wọ́ tẹ̀wọ́ gbà àyàfi ìdí ìlápa ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlùmọ̀dáramọ́tò àlàtọ́ àtìlá kọjá wípé èèyàn ò lè máa gbó ṣinṣin èèyàn ò máa tẹ̀ wájú lórí ìtẹ̀láṣẹ ọlọ́run ọba nítorí kí torí pé Allah subhanahu wa ta'ala gbólóhùn tó sára àjẹmọ́ gbólóhùn labbaik Allahumma labbaik labbaik ìwọ náà ọba mo wá jápé rẹ ẹni tó gbé yẹn Allah subhanahu wa ta'ala ni ńlẹ̀ Yorùbá wọ́n ní ìrẹ́ta ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí wọ́n lẹ́sẹ̀ lẹ́nu ẹ̀ ìpè àtàyẹ̀lú àwọn náà kò sí síndé sàràyẹ̀lú ìpè ṣètọ́nù ìpè àbíbrọ̀yìn ìpè tẹ́lá ẹ̀ ń bẹ wà á ti hajj ọlọ́dà nàbí Ibrahim máa kéde fáwọn ọ̀rẹ́ báyìí tẹ́ wá hajj nílé ọlọ́run bá subhanahu wa ta'ala yá àti òkà rí jẹ́rẹ̀ ni wà á lè kó lè bá ọmọ ẹni yà àti ìlànà kó lè fàjì náà mi. ọlọ́run ni a ti tọrọ bẹ́ẹ̀ kéde kọ́ ọba yìí ti kéde ẹ̀tọ́ ìwà nàbí ibrahim aleyhi salatu wa salam wa nàbí ibrahim salatu wa salam ọlọ́run wọ́n fi sọ́dọ̀ àwọn èèyàn wọ́n máa wá bí ìgbìjáná wọ́n máa fẹsẹ̀ rẹ̀ nìjáàlá ẹsẹ̀ ni wọ́n máa kó sí wa kódà wàhálà kò lè bàrún oríṣiríṣi nǹkan tí wọ́n bá máa tún gùn làjẹ ní gígùn wọ́n fi máa gùn wá bí wàhálà àwọn ẹ̀kọ́ kẹ̀kẹ́ wá hajj kẹ̀kẹ́ gbogbo ń tẹ́lá mẹ́kún làjẹ́ ìfata wọ́n mọ̀ bí wọ́n lè láti lé ìfàtí wá sí ìrọ̀rọ̀ ọ̀ma yàtí lè mẹ́kún lè fàtí nà mí ibi kan wà ní jìlá ìdáná ibi jìlá yé o àbíkálẹ̀ ẹjọ́ wà sáájú àdìrẹ́ ìmọ̀ ọlọ́run ọba ni àbí ìmọ̀ ìmọ̀ pépè báwọn. ṣùgbọ́n ìpè ẹnì ọlọ́run bá wá kádàrá wípé mo ti pè ọmọ ẹ̀ bọ̀ wá jẹ́ mi onígbóló làbẹ́ìkà ni wọ́n tọ̀ sẹ́nu làbẹ́ìkà lọ́wọ́ àfọ̀mọ̀ làbẹ́ìkà ẹgbẹ́ inú hàríhù àbẹ́bí pàfẹ́ bí haram ọ̀nà labbaik Allahumma umratan labbaik Allahumma hajjan ọlọ́mọ wá jẹ́ pẹ̀lẹ́ umrah mọ́ wá sí mọ́ wá jẹ́ pẹ̀lẹ́ hajj mọ́ wá sí ṣùgbọ́n jíjẹ́ pé kí ni tọ́mọ̀ tó fi ń tó fi ń pààrà gbólò labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik ìtumọ̀ ẹni pé tí n bá ti sẹ́ ìjọsìn tí mò ń ṣe lọ ìtò òkò mi tí mo wá dáhùn yìí tán ìtí ó tún tẹ̀lé náà ìjọsìn ó tún jẹ́ ìtí ó tún tẹ̀lé náà ìjọsìn ó tún jẹ́ ajẹ́ wípé wà á mú rọ́ bàtà hàtà yàtọ̀ ẹ̀yàkì ìjọsìn mùsùlùmí yóò máa ṣe sí ìwọ tààrí o gbogbo ẹni tó wà lọ hajj tọwọ́ ajé padà tí ó wà síjọsìn nínú ìwé rẹ̀ mọ́ àbí kọ́nà ọ̀gbà hajj rẹ̀ torí pé tí sọ fọlọ́ nígbà tí sọ pé làbẹ́ẹ̀kì Allahumma làbẹ́ẹ̀kì ìwọ náà mo jágbe rẹ o hajj mọ̀ wáyé tó o bá tó pèmí fún nǹkan mí náà ní ìtújẹ́ yá àyọ̀ àlẹ́ rí náà ìdájọ́ ààbò lè máa lọ ṣe kàn ọlọ́dẹ̀yìn mùsùlùmí tẹ́ ẹni tẹ́gbẹ́ wọn gbọ́ ìtẹ̀jú ibú lè ní àwọn ìrọ̀sọ̀lù ẹjẹ́ gbé ọlọ́run àti ìgbé ànàbí sọlọ́lọ́ àrọ̀sọ́lámá nígbà wo ìdájọ́ ààbò lè máa lọ ṣe kàn fún bàtà ọlọ́run bá ń pè yín sí tí ó jẹ́ kẹ́ ẹsẹ̀ mi tayé nírọ̀rùn ìdájọ́ ààbò lè máa lọ ṣe kàn ìgbàgbọ́ màtàlẹ́bí bá ń pè yín sí tí ó jẹ́ kí tẹ̀lé kìámẹ́ yín kọ́ rọrùn wàhálà wàhálà wàhálà fún jíjẹ́ pé ìtìjáwọ́ tó dá wà jíjẹ́ pé Allah subhanahu wa ta'ala ní hajj jẹ́ ẹ̀dá pẹ̀lú tọ́lọ̀ wá fún ní hajj tó sì labbayka Allahumma labbayk ọlọ́run kẹ náà yìí ló sì wá ń pè pé hayya ala salah hayya ala falah ọlọ́run tó pè ní hajj ó tún wá pè ní pé hayya ala salah àbáńdé bí tìlọ hayya ala salah pẹ̀lú ọjọ́ lọ hayya ala falah wọ́n wẹ̀rẹ̀ lọ wọ́n lẹ́ẹ̀rọ̀ ọ̀gá ẹni ó pè yín tó ní tẹ́lẹ̀ lọ dá lóhùn ó tún wá ń pè yín tó sì ajẹ́pẹ́ hajj sẹ́ lọ ṣe kìí ṣe hajj ikhlasan lillahi azza kìí ṣe hajj pé ìwọ tó pèrè mo wá dá lóhùn hajj pé kẹ́ńtọ́ alẹ́ aláàjì mi gbogbo àwọn ṣe mítì ní ẹ̀dínlẹ̀ aláàjì ó sáà tó jẹ́ òní kan lẹ́sìn fún báyìí wáyà tìrì pé ìwọ ọlọ́run bá mo wá ọlọ́run hajj tí mo wá sí láàrin ya àfihàn wàlá na dẹ́kun sànú mi ọgbọ́n wo ní ń dà sí tó ń dẹ́gbẹ́ hajj yóò jẹ́ sí àfihàn tí a gbọ́ bí iná pọ̀lá àwùjọ wa ẹni tó pè wáyé ó pè wá fún àìmọye nǹkan nínú òfin ẹ̀sìn ìrọ̀lámú nǹkan wà wá bèrè pé aláàjì ọlọ́run bá níbi hajj ọlọ́run bá ọlọ́run pé ìfúnra nínú ọ̀rọ̀ àti hajj ewó lọ́gá àti gbogbo ẹni ló sì gbà wípé ìrun ó ju hajj lọ tọ́ba wá jẹ́ pé tó ju hajj lọ lọ́nà bá pé èèyàn sí ọ̀daràn wọn àgbà hajj lọ ìlà rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó tó wípé hajj wọn kò pé ẹ̀ka kò wó ó sì oṣù wọn torí pé òkú ẹlẹ́ẹ̀karùn lọ́n fi hajj ẹ máa kírun àwẹ̀ náà ẹ máa kọ kọ́ sùúrù zaka náà ẹ fi kọ́ ìmọ̀ náwó tó dọ̀ mọ́ lẹ́yìn ìgbà ìwà ti hajj èèyàn bẹ́ẹ̀ wò gbogbo jẹ́ pẹ̀lú obìnrin hajj bada ní rú gbogbo obìnrin hajj àwọn hajj kọ́dà kò jẹ́ ọgọ́rùn-ún ọdún sẹ́yìn kókó méjì káwọn mú méjèèjì mọ̀ pé káwá tó náà sí hajj wa wò pé ṣé méjèèjì sì ń bẹ́ẹ̀ náà hajj mi gbòòrò láyé àwọn tá a sọ̀sẹ̀ ní. kámẹ́ fẹlẹ́ ìsọpọlọ wa wípé owó tá a bá ti ń wọ hajj wa táwọn rí ìkọláṣù mẹ́ táwọn rí wípé a nínú ẹni tí ń ṣẹbọ pẹ̀lú Allah bí ẹni lọ́rọ̀ wa àbí ìrè wa àbí ìṣesí wa mẹ́tàlá wa bákan náà tá a tún wá rí pé a sì ń ṣẹ́kù lórí ìtẹ̀láṣẹ ọlọ́run afáwọ̀ hasan al-basri rahmanullah ta'ala ó ní fàṣọkùrù tó àtúndá ó ní sábà sọpé lágbájá ó dúpẹ́ orí ọlọ́run lórí bọ́lọ̀run bá fi ṣe kò ń gẹ ìtẹ̀lé tọ́lọ́run ọba kan ó ní tọ́ àtún ìdí òbí dúpẹ́ orí náà ni kó tó tẹ̀lé tọ́lọ́run ọba mi ẹ̀rí pé tẹ́lá wo ṣe ájì Allah subhanahu wa ta'ala ó ní fàyìnbà àkọ́dé ìtù manasikakum fadhkurullah kadhikrikum àbáyàkùn àwọn ṣẹ́gbẹ̀ẹ́ kẹrìnlá àtúnáyà tẹ́ ìtòtúkù náà ṣe ń kó sọ pé ẹ wá parí sáà ẹ wá bọ́lé ẹgbẹ́ sábàtà sí ẹnu ẹbí ẹ wá kó ọtí kalẹ̀ kẹlẹ́ ní sábàtà kalẹ̀ yìí ọlọ́run ni tẹ́ ẹ bá parí mọ̀nà sí kò ṣe hajj bẹ̀rẹ̀ ìtòtúkù náà fàdúkù wà ẹ tún mọ̀nà jọ ọlọ́run náà àjẹ́ wípé ẹnì ọlọ́ hajj àìwẹ́yẹ ẹlòmíì èkó ní hajj ti bàjẹ́ bọ́lọ́ sáà wọ́n délé kátàkùn délé náà lẹ́kọ̀ọ́ ọkọ̀ ojú ọba náà níjà

ìsìndáàdù ìpèsè rẹ̀ fún ríṣílà kòlóòtù ìpèsè rẹ̀ fún ìrìn àjò kẹ́ẹ̀ ìgbàta fẹ́ lọ hajj aṣọ fún wa ọlọ́run bá ní bàtà sáwọ́ àdó ẹ pèsè rẹ̀ o ẹ mú owó tẹ̀mí dání tẹ̀mí jẹ́ o ẹ tọ́jú o tí ìjọba fẹ́ kú láyé tí ò ní mà fún owó kú láyé dọ́là kò ní ọ̀pọ̀ kú láyé lọ́sẹ̀ yẹn bẹ̀rẹ̀ kàdé lóṣù kápọ̀tọ̀ wà sọ̀rọ̀ lọ́dún owó oúnjẹ ọdún mẹ́rin ló fẹ́rẹ̀ báwọn ọmọ rẹ̀ gbogbo ẹ lóṣù kówó láì lé pátá lọ́dà ká àbí mi àwọn alẹ́ òmà farajì ìtàgbé kò sí àbáyélé ẹ̀fẹ́ ṣe àdójú àwọn àfààní afẹ́kùnlé láti lọ hajj àpèsè adé hajj tán alọ́fọ̀dà ni kẹ́ ẹ tó kọ́kọ́ délé mi gan pẹ́pẹ́ rárá ẹ kọ́kọ́ bó afọ́dà mi. láàrín àdúrà ìlọ́wọ́ kẹ́ tó délé mi ìfẹ́ ránṣọ tí rán lọ́rùn ẹ̀yọkùn ọmọ òróró sáró bí ẹ̀jẹ̀ òwúrọ̀ ó tó fi subhanahu wa ta'ala títítítítí arọ́fàdé bẹ́ẹ̀ tí wọ́n ẹ pàtàkì tó

àròkọ àti ẹ̀ sábà wà bí ẹ máa ń tọ́lá béèrè kọ́nà béèrè tẹ́lẹ̀ tó wá sọ kankan ṣe àrí ìlú sọlá ọba rẹ kọ́yìnrún dùwà fún ìwáyà jẹ̀rọ àbúrò dùwà àdúrà tó dáa jù dùwà òyìnbó ní àwòfà àdúrà tó yẹ bá tọ́jú àràfà ni. wà á fún dọ́lù ní wàhálà kọ́yìnrún máa kún tó ànà wọ́n dàbí yóò rẹ̀ láàrín láàrín lọ́wọ́ nítorí wá da àtijọ́ ìlú àgbẹ̀bí ọlọ́run ti wí àti gbogbo àrẹ́bí tó wá sáájú mi òun náà gbọ́dọ̀ láyé láwọn ọ̀rẹ́ kala gbọ́dọ̀ yìí kí ló dáa wọn àti mọ́sẹ̀bọ̀ ọlọ́dà àdúgbò ó tún wá nílẹ̀ bá wá bọ̀ fún àwọn àbúrò ìbára sáfù bí ẹ máa tẹ̀lé ayé lẹ́nu mẹ́lẹ̀ ẹnìkan ló ń jí lóru ló bá wó èèyàn lọ pé ah pásítọ̀ jàmẹ́ ni ah! tọ́lọ̀ fẹ́ kẹwàá wò nù tí n bá ní ń fà yín yín gbé yín jìde ń jọ kan yín gbàjọ yín kí n ṣeré o ẹni ọ̀gbà wa lè rí ìpàdé lọ́sọ̀ọ́ pátá níbi eléyìí o ní ẹ̀ dojú gbọ́dọ̀ rọ̀ nítorí pé ọlọ́ni ẹ wúra yín báyìí àtúnlówó orí o àtẹ̀sẹ̀ bọ́ àtẹ̀sẹ̀ kọ́ríkà jùlọ àyè tọ́lọ́ tọ́lọ́ àbàrà rẹ̀ hajj ìbìkẹ́ lẹ́jọ́ fúra sí. ọlọ́run fẹ́ kára ti òmòrò àkírọ̀ wà hayatu mọ̀lẹ́kíyà ọlọ́run fẹ́ kára tẹ́lẹ̀ kìámà àti ìgbésí ayé inú sàrí. ilé sọ pé Usman bin Affan afọwọ́ àhánì ó ní Usman ìdàgbàkọ̀ tẹkùrù jẹ́ lọ́wọ́ nínú àwọn àbẹ́kì gbogbo wọn máa sọ ọ̀gbẹ́ náà àbọ̀nkọ́rọ̀ ọ̀nẹ́ omi ọ̀bọ̀ ọdún ẹ̀rí ìtumọ̀ lónìí kò yé mi mo ń tọ́ fa omi lójú mi ni wípé tẹ̀mí ètò ọ̀sùn lọ́la ìfọ́nà ìyàpọ̀ òòlù mo fẹ́ sí ara mi gbọ́ báyìí ni látọ̀ bí ahán nàbí wípé iná awọ́lẹ̀ máa ń dùn ní mẹ́lẹ́dì àkírọ̀ àlùkábọ̀ tẹ́gbà ní ibo ni stéèjì ìpele àkọ́kọ́ tí yóò kọ́kọ́ dé sí nípele ìrìn ọ̀run àárẹ̀ wọ́n yìí dàdájà nínú ìsáàdì àdébí ni ẹ̀wọ́ àwọn ẹ̀gbọ́n sàárè ẹ̀fẹ́ ń lọ yìí pé ẹ̀bá ilé bọ́ọ̀bẹ̀ kọ́rọ́ tọ́lọ̀ ń wá ní kọ́nà àjọ nínú sàárè yìí àmọ́ ẹ bá àgbàwò àyíṣà gbogbo tó kù ní àjọ ẹ̀ tí èyí jáde náà ọlọ́run àmọ́ tí ẹ̀bá ilé bọ́ọ̀lù sàárè tọ́kọ́jẹ́ ní pé kò bá lọ rè é là nínú sàárè fáwọn àbálẹ̀ wàṣàjì àdébí ni tó kù tí ó dùn mọ́ rí lẹ́yìn ìgbà náà ó lè pọ̀ ju tó nínú sàárè rọ̀ òmùrùn àkìrọ̀ hajj tá a lọ tí gbogbo ọdún láwọn afá àti kojọ bá nínú tíra ìpè nínú ìdáàmú lára èèyàn tó bá lọ hajj lágbàjọ ló ń gba hajj ẹ̀ ní pé yóò wà sẹ́kù fún azuhudu fi dúnìyà yóò mọ ẹwà rí bí àṣà yóò tiẹ̀ nítumẹ̀ kẹ́kẹ́ azuhudu fi dúnìyà àṣà yìí kí n tó ráyìí bákan náà yóò wà jẹ́ nítorí pé ìpèsè rẹ̀ lẹ́fọ̀n ákírọ̀ yóò wà pọ̀ sí ah, a ibi alọ́ jìnnà o ibi alọ́ ọ̀pọ̀ o àdéhùn ọlọ́run bá ti pèsè kékeré o ẹni ọba lè ní mẹ́tẹ̀ẹ̀ta ìdílé kẹ̀kẹ́ mú àdéhùn okú oríire hajj rẹ̀ yóò máa jẹ́ hajj àmọ̀bùrúra tí wọ́n máa wá ní ti pé òun lè tẹ̀sán lọ́wọ́ wọn ọba abdulhamid àwọn ọ̀kọ́jọ́ kó fún gbẹdọ ti hajj tata lẹsẹ kó ti hajj ní hajj mọ̀rọ̀rọ̀ ẹni tí o ti ṣe gbàtí wọn bá ṣe sí ọlọ́run kó jẹ́ kó jẹ́ hajj mọ̀rọ̀rọ̀ allahumma arina haqqan haqqan wọn lọ sí kúrẹ́ tì bá àwọn wọn arina bọ́ọ̀tì وانسل اجتنابه أبدله مقدسا علينا فإنه واشفيه رب العالمين اللهم صف علينا خير صفا صفا صدر عن شركات الكذا اللهم تقبل حدنا اللهم تقبل حدنا اللهم تقبل حدنا وتقبل تقبل حد الحديث إنك أنت السميع الدعاء اللهم رد المراقيم